الحمد لله الذي أمر بطاعته وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له يسر طاعته لمن شاء من عباده وأشهد أن نبينا محمدا عبد الله ورسوله خير من أطاع ربه صلى الله عليه وعلى آله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 eléyìí tí ọ̀pọ̀lọpọ̀ ó ṣe nínú sàárè yóò pọ̀ púpọ̀ òun náà ni ọ̀rọ̀ ọlọ́wọ́n bá wa tó ní yá ayyuhal ladhina amanu la tulhikum amwalukum wala awladukum an dhikrillah wa man yaf'al dhalika fa ulaika humul khasirun wa anfiqu mimma razaqnakum. من قبل أن يأتي أحدكم الموت فيقول رب لولا أخرتني إلى أجل قريب فأصدق وأكن من الصالحين ولن يؤخر الله نفسا إذا جاء أجلها والله خبير بما تعملون الله انك يا pe و wa lọ sídìí bó ti ṣe jẹ́ oníkàlùkù wa kọ́ máa ṣe ìpalẹ̀ mẹ́tẹ̀sáré rẹ̀ ká gbìyànjú láti rí i pé owó eléyìí tó ṣe pé náà ni ọ̀pọ̀lọpọ̀ nínú wa là ń fi ọ̀sán àti òru wá wá àti àwọn ọmọ tá a bí jọ tó ṣe pé ọ̀rọ̀ bá ti ṣe tọ́jú wọn báwo làwọn náà ṣe di àgbàlagbà báwo wọn ṣe dèèyàn ńlá òun náà ni nǹkan tó mú mú láyà gbogbo òbí eléyìí tó mú kí ọ̀pọ̀lọpọ̀ gbàgbé ara wọn ọ̀pọ̀lọpọ̀ gbàgbé ara rẹ̀ débi wípé ìjọsìn fọlọ́wọn ọba ọ̀pọ̀lọpọ̀ ti jìnnà sí ọjọ́ ti pẹ́ ọ̀pọ̀lọpọ̀ gbàgbé ara rẹ̀ débi wípé ìtẹ̀lẹ́tà nabi Muhammad sallallahu alayhi wa alihi wa sallam ó ti di àjòjì láàrin ogunlọ́gọ̀ àwọn èèyàn oníkálukú ń sáré àdìgbà àdàwò afẹ́dẹ̀yàn ńlá afẹ́lówó afẹ́jẹ̀yàn pàtàkì láwùjọ àárí iná ló fà ló fi jẹ́ pé. ọ̀pọ̀ ẹ̀mẹ́yẹ àwọn èèyàn iná ló sọ pé wọn kì í jókòó nílé mà níbi àdìgbà àdàwọ̀ yìí náà ni ọ̀pọ̀ ẹ̀mẹ́yẹ àwọn èèyàn náà ló sọ pé àwọn ọ̀rẹ́ tí wọ́n ní níṣẹ́ ni wọ́n ní wọn lórí ipá wọn ráǹfààní gbọ́dọ̀ wọn ẹni táwọn bá ti ní ilé ọ̀rọ̀ nípa àtọ́jú ọmọ akílọ́mọ wọ̀ sọ́run lásọ ọ̀rọ̀ nípa àtọ́jú ọmọ ilé ẹ̀kọ́ tọ́mọ lọ ọ̀rọ̀ nípa àtọ́jú ọmọ ọmọ ti parí ẹ̀kọ́ báwo ni ó ṣe ríṣẹ́ ọ̀rọ̀ nípa àtọ́jú ọmọ ọmọ ti dẹni gíga báwo lọmọ ó ti ṣe máa tọ́jú tiwa náà eléyìí ni ọ̀pọ̀lọpọ̀ ń bá ká tó dé kí wọ́n gbàgbé ìrántí ọlọ́run ọba wa wọn kì í rántí ọlọ́run ọba níkọ̀kọ̀ wọn kì í sì rántí rẹ̀ ní gbangba ọ̀pọ̀lọpọ̀ ń wò kọ́ kúkú ṣàánú wa ọlọ́run kúkú rí wa ọmọ wa ọmọ tí ń bà wá lásìkò jẹ́ ó sì lè sànú wa kó fi wá sálì jánà tonti bá àti ṣe ṣe tiẹ̀ síbẹ̀ náà lọ́lọ́ máa ń sànú àwọn èèyàn ọlọ́ni la tulhikum amwalukum wala awladukum an dhikrillah ẹ má jẹ́ kí owó tẹ̀ ń kójọ àti àwọn ọmọ tẹ́ bí jọ ẹ má jẹ́ kí kó àìrójú báyìí níbi àtijọ́sìn fọlọ́wọ́n bá wa ìjọsìn fọlọ́wọ́n eléyìí náà ni kókó ntọ́lọ́wọ́n bá ti torí rẹ̀ ṣẹ̀dá wa àwọn ọmọ wa àti dúkìá tá a kójọ gbogbo àwọn nǹkan wọ̀nyẹn nǹkan sọ́ọ́lé ayé ni o almalu walbanuna zinatul hayati dunya walbaqiyatu salihatu khayrun 'inda rabbika thawaba. ẹ̀rí owó tẹ́ kójọ àti ọmọ tẹ́ bíjọ ohun ọ̀sọ́ọ́lé ayé lásán ni o àwọn sẹ́ẹ̀rí tẹ́ bá sí

bẹ́ẹ̀ ni àwọn ọmọ yín àwọn ìtẹ́ ti bí àbí ìtẹ́ ń retí ẹ má jẹ́ kí wọ́n kọ́ ìrújú báyìí níbi àti ṣètò ọlọ́run nítorí pé tẹ́ ẹ bá kú kókó tí wọ́n bí yín ara yín báwo ni ta ni ọba tí wọ́n jọ́sìn fún nílé ayé báwo ni kí lẹ̀sìn tó gbélé ayé ṣe tàti ẹ̀ lẹ́ni tọ́lọ́wọ́n bá rán anabi wa Muhammad sallallahu alayhi wa jọ́nìkálukú ti pèsè dáhùn de ìbéèrè ńlá yìí ìbéèrè tó ṣe pé kò láǹfọwọ́bò kò sí láǹgbé pamọ́ ọ hàn sí gbogbo èèyàn ṣùgbọ́n wàá kọ ẹni tí ó lè fèsì kọ́ làwọn bá kó fẹ́mi pẹ̀lú rẹ̀ lẹ́sìfọ̀ ó di ọwọ́ wa fámẹ́sì jẹ́ káwọn nǹkan wọ̀nyí ó kọ́ ìrójú bá wa níbi àtúnṣe lọ́hùn ọ̀pọ̀ ẹ̀mẹ́yẹ àwọn èèyàn ló ṣe pé kì í lọ sí lọ́hùn yìí ṣe sọlẹ́ illa fi Ramadan àfi tí Ramadan abẹ́dẹ́ ọ̀pọ̀ ẹ̀mẹ́yẹ wọn iná lọ́jọ́ yìí pé wọn ò tiẹ̀ dá wọn ma pé mùsùlùmí ni wọn nítorí nǹkan ilé ayé ti ń wá ó bá ṣèṣe pé mùsùlùmí lòun àwọn ẹni táwọn jọ pòpọ̀ wọn lè fẹ́ tóun dùn wọn lè má torí ẹ̀ ló ń rẹ̀ ọ̀pọ̀ wọn pé tọ́ ọlọ́nlẹ́ni tí owó àti ọmọ tó bá kọ́ ìrojú bá níbi àti sinlọ́n àwọn eléyìí lẹ́ni òfo ẹni òfo láyé ẹni òfo lọ́la alqiyam nítorí pé àìsinlọ́n òun náà níbẹ̀rẹ̀ wàhálà àìsinlọ́n ó níbẹ̀rẹ̀ pákáleke nítorí pé ẹni tí ń sinlọ́n irun wọn lọ́kàn wọn máa ń balẹ̀ ala bi dhikrillahi tatma'innul qulub ọlọ́ni ẹ gbọ́ ìrántí ló máa mú kí àwọn ọkàn balẹ̀ ẹni tí kìí bá ti sin lọ ìbalẹ̀ ọkàn ò lè ráyè dénú ọkàn rẹ̀ ẹni tí ò bá ti máa ṣe tọ́lọ̀ kò lè ní ìsinmi láyé yìí wàhálà ó sì jẹ́ tiẹ̀ tó bá dé lọ́la kíyámà wàhálà tó ti gbogbo wàhálà àbí wàhálà wo ló rò pé tó kún sọ̀yàn sínú ná kò sí wàhálà tó tó bẹ́ẹ̀ o torí ẹ̀ ọlọ́wọ́n bá ní owó tẹ wá kójọ yìí owó tẹ ẹ kójọ tó ṣe pé òun náà lẹ́ ṣe wàhálà fún ọlọ́ni ẹ máa ná o ẹ máa ná ẹ máa ná nínú tọ́lọ́wọ́n bá fún yín sí ojú ọ̀nà ọlọ́run ẹ máa ná nínú tọ́lọ́wọ́n bá fún yín sí ojú ọ̀nà ọlọ́run nítorí pé àrísìkí ilé ayé ilé ayé tẹ̀ ẹ ti bá ibẹ̀ náà lẹ́ fi sílẹ̀ sí kò síbi tẹ́ ẹ mú lọ ẹ ná nínú rẹ̀ láti gbé ẹ̀sìn ọlọ́run ọba ga gbogbo tọrọ gbogbo kọ́bọ̀ tó o bá rí ná láti gbé ẹsìn ọlọ́wọ́n bá ga ǹjẹ́ ọjọ́ mọ̀ yìí pé owó tó ọ náà yẹn kò ní í gbé ọlọ́wọ́n bó sì san lẹ́sàn rẹ̀ tó bá di lọ́la gbẹ̀ndẹ̀ alùkìyàm ẹ̀yọ̀kan lọ ná ètò kéré jù tọ́lọ́wọ́n bó fi san fún ọ òun náà ní mẹ́wàá a sì máa ṣe ìlọ́po rẹ̀ ju mẹ́wàá lọ tẹ́ni tó bá fẹ́ nínú àwọn ẹrú ẹ̀ torí ẹ̀ ẹ já gbìyànjú láti sapásásẹ̀ láti ṣe ntí ó wúlò fún wa lọ́la ká lo òní wa fún ntí ó wúlò fún wa lọ́la ká má ṣe gbàgbé pípé ọjọ́ kan ọjọ́ kan tó ṣe pé àwa náà á padà di tàn ọjọ́ kan ọjọ́ kan tó a máa pé lágbájá òun náà mà ti ṣe ilé ayé rì kọ̀ mà sí mà ọjọ́ kan ọtúnjọ́ kan tó ṣe pé àwọn kan táwọn ọmọ abẹ lókè pẹ̀ àwọn ò ní rí wa rí wọn ò tiẹ̀ dá wa mà. wọn kàn máa gbọ́ pé nìkan ti sẹ̀mí báyìí rí ni bàbá báyìí ní gbé bí báyìí ń gbà báyìí ẹ ọmọ pé ọ̀dọ̀ ìyá báyìí nù níbo làwọn wá wà wọn máa sọ pé wọn ti lọ ẹ máa ná nínú tọ́lọ̀ fún yín tí ojú ọ̀nà ọlọ́run ṣáájú kó tó di pékúdé nítorí pé ìjọ tí kò bá dé kò ní sọ fẹ́ nìkankan bẹ́ẹ̀ ni ọjọ́ ayé tẹ́ rí yìí báyìí ló ń sáré o kò rìn rárá eré ló ń sá ìwọ náà máa kíyèsí igba wo ni wọ́n bí wọ́n gan alára náà tó fi wá di pé wọ́n náà dàbò ṣe dàníìsì ó rí ibi tí náà dàgbà dé ni rẹ ó ti kọjá ní tipa lè dáko kò kéré ogún ọdún tí kò lè dáko wàláhì ká tó ọmọ ọdún kọ́ńsẹ̀ tí sọmọ ogójì ọdún àádọ́ta ọdún ọgọ́ta ọdún àádọ́rin gan bẹ àwọn ọlọ́gọ́rin gan bẹ àwọn náà tún kọ́ lọ́njẹ́ mi lẹ́yìn ọgọ́rin lẹ́yìn àádọ́rùn lẹ́yìn ọgọ́rùn kókùn lọ́ọ̀bù ma gbogbo eléyìí yóò máa ṣe àpèjúwe fún ẹ wípé wọn náà máa ti ń dàgbà ọjọ́ máa ti ń lọ lórí rẹ wàá rí pété máa ń sọ̀rọ̀ lágbo lẹ́yìn tẹ́ máa ń sọ àtọ̀ sáwọn ọmọdé inú ilé wa kéékèèké tí wọn bá wà náwó pọ̀ lọ́rọ̀ tẹnìkan nínú wọn bá pé tí bá ti pé ọmọdé kéékèèké àwọn bàbá bàbá ni kò a bí wọn léèrè kí kékeré gan-an ń pè kékeré tó wọn ọdún náà kékeré tó dàgbà náà rí tó wọn ogójì ọdún ń pè kékeré tó dàgbà tó wọn ọdún ń pè kékeré tó wọn ọmọ ọgọ́ta ọdún lẹ́ ń pè lọ́mọdé kékeré níjẹ́ òun náà tó dàgbà bẹ́ẹ̀ ni wọn náà máa sọ torí pé wọn náà mọ̀ kọjọ́ ń lọ lórí rẹ̀ ṣebí lánàá tí wọ́n bí ọ tí ìwọ náà dẹni tó ṣe é pé ọ̀dá dengue mà ọmọ kójú èèyàn lèèyàn máa rí inú dengue wàá rí pé tó bá wojú rẹ dídán lójú rẹ máa dán pé masha Allah la quwwata illa billah èèyàn bá dáadáa báyìí mo fọlọ́ tèmi náà rí báyìí àríkè bí ọjọ́ ṣe ń gorí ọjọ́ tó sùn gorí oṣù tọdún rí lura wọn lójijì lójú rẹ bẹ̀rẹ̀ sí ní wà láwo ojú rẹ bẹ̀rẹ̀ sí ní kájọ ni wọn náà bẹ̀rẹ̀ sí ní di bàbá ni wọn náà bẹ̀rẹ̀ sí ní di màmá kò sí ìpara tí awọ kó tún nà lẹ́yìn ìgbà ti bẹ̀rẹ̀ sí ní kájọ yọ nà fúngbà díẹ̀ ó lè nà láàárọ̀ látàrí ìpara eléyìí tó fi pa fi dọ̀sán dìrọ̀lẹ́ òtútù ti gẹ́gẹ́ bó ti ṣe wọ́pọ̀ tẹ́lẹ̀ náà bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ yẹn ti ṣe ń lọ náà nù díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ torí pé ńgbà téèyàn bá kú lóòótọ́ à ń sọ pé òjijì ni kú máa báyàn ṣùgbọ́n òjijì yín náà kìí ṣe òjijì ní gbogbo ọ̀nà kọ́nà nítorí pé ikú ó ti ń kọ̀wé sí wa tipẹ́ ikú ti ń ṣàpèjúwe fún wa tipẹ́ ikú ti ń ṣe àpèjúwe fún wa tipẹ́ ikú ti ń pòwe fún wa tipẹ́ ikú òun bọ̀ ikú ti ń pòwe fún wa tipẹ́ ikú òun bọ̀ ṣùgbọ́n wàhálà nífura àwọn tá ní fura láàfin ma lọ ń ọ ma pé kú ń bẹ ni sebe wọn náà rí pé kìí ṣe bó ti ṣe wà lọ́wọ́ àmọ́ ni àmì pé kú ń bẹ náà nìyẹn wàá rí i pé ń kó tó wá tàn sínú sàárè torí ọlọ́ni ẹ má lọ lára o dáadáa ṣiṣe ẹ má lọ lára o ìjọsìn ẹ má sọ pé mi ò títí ó sì kù díẹ̀ nà ẹ wá máa sí náà ó kù díẹ̀ nà ẹ̀yin náà ẹ máa wá mọ́sálásì ó kù díẹ̀ nà ìgbà wo ló kù ẹ má dúró dìgbà tí kò dé o nígbà tí kò bá wá dé kọ́ mọ́ wá sọ pé wọ́n lọ lawla akhartani ila ajalin fa asaddaqa wa akun min as-salihin kọ́ mọ́ wá sọ pé wọ́n lọ a ìmọ̀ pé bí kò ṣe tètè dé ni ó ti wá fẹ́ yájú lọ́mìlá díẹ̀ lọ́mìlá tó ráwọn dáadáa tí mo gbèrò pé mo fẹ́ ṣe kí n fi ráyè ṣe wọn àwọn àtẹ̀lé tiẹ̀ tí mo fẹ́ se kí n fi ráyè tẹ̀lé tiẹ̀ kémi náà lè bá a sórí rẹ àbà ìgbà yìí wàá láàárọ̀ ó ti yẹ kó jẹ́yìn rẹ ó ti yẹ kó sàṣẹ sórí rẹ èyí ti rí tó fi jìnnà sí èyí ti rí tí wò fi jọ́kàn nínú ẹni tí ń dáadáa èyí ti rí tó fi pẹpẹpẹ tètè ń gbà kò láǹfààní kàkà tí ó ṣe fún ọmọ ńgbà yẹn àfi pé kọ́ ọmọ pàmì kọ́ kábàámà láéláé lélẹ̀ yẹn nítorí tí kú bá dé ọlọ́wọ́n bò ní lọ́ọ̀nì kankan lára o walan yu'akhkhira Allahu nafsan idha jaa ajaluha wallahu khabirun bima ta'malun kẹ́lọ́ mọ́ kọ́lọ́wọ́n bò ní lọ́ọ̀mí kan lára o ní ìgbà tí àsìkò kú rẹ̀ bá tó ní ìgbà tí àsìkò kú ẹnìkan wá bá tó ọlọ́wọ́n bò ní lọ́ọ̀ lára o torí pé ọlọ́run ọba wa yọ pa tásìkò kú rẹ̀ bá tó yóò sì fún nírò nípa gbogbo ní tó gbélé ayé sí látara báyìí ẹ ká ronú nípa àwọn ọjọ́ ọlọ́lá àwọn ọjọ́ ńlá tí ń bẹ níwájú wa àwọn ọjọ́ tá a wà nínú rẹ̀ tí í ṣe oṣù Ramadan Ramadan oṣù ọlọ́lá ńlá Ramadan oṣù alákùnrin tó ga àná alánàmbẹ́yẹn. iná lóṣù ńlá yìí wọlé gbogbo àwọn ẹni tí ń bẹ̀rù rẹ̀ tó ṣe pé mùnáfíkì àdínì làwọn àwọn ọlọ́lọ́wọ́n bá wá sí àwọn kan máa wò pé ìnínilára ìfìyàjẹrẹ ni òun náà ní bẹ nínú as ojú ti ọ̀dàlẹ̀ àdínì wọn nígbà tí Ramadan náà wọlé sásìkò ni ò tí ì tò ni tí gbàtàsíkò tó tọ́ wọlé ẹgbẹ̀rún rélùwé àwọn ọ̀daràn kò lè di lọ́nà pé kọ́ máa wọlé Ramadan náà wọlé wọn ń lọ pẹ̀lẹ́pẹ̀lẹ́ wọn ń lọ ní mẹ́lọmẹ́lọ Ramadan náà ọmọ ti di jọmọ lónìí hijra alfin wa arba'i mi'atin wa khamsin wa thalathin lẹ́yìn ẹgbẹ̀rún kan àti ọgọ́rùn mẹ́rin àti ọdún márùnlélọ́gbọ̀n lẹ́yìn hijira aṣáájú ẹ̀dá anabi wa muhammed sallallahu alayhi wa alihi wa sallam ramadan adun yìí ìdákẹ́ta ti parí rẹ̀ umma láti gbẹ́sẹ̀ lé báyìí ló ti bẹ̀rẹ̀ yìí òun náà ló ti bẹ̀rẹ̀ yìí eléyìí tó ṣe é pé lẹ́yìn júmọ́ àtòní júmọ́ àti ọ̀kan àfi ká máa sọ̀rọ̀ nípa ọdún tọ́lọ́mọ bàbá ní ká bẹ nínú ẹni tí wọ́n máa bẹ láyé dìgbà náà báyìí bí oṣù yìí ti ṣe lọ bí ẹni pé ànákọ́lọ́ wọlé tó ń yọ lọ́mọ́ wa lọ díẹ̀díẹ̀ yìí wàláhì bẹ́ẹ̀ lọ́jọ́ ayé ẹnìkọ̀ọ̀kan nu wa ń yọ gẹ̀rẹ́gẹ̀rẹ́ o bẹ́ẹ̀ lọ́jọ́ ayé ẹnìkọ̀ọ̀kan nu wa ń yọ tá à ń fi ojoojúmọ́ súnmọ́ sáré tí olùpèpè tí olùpèpè ẹ máa palẹ̀ mẹ́dẹ́kú tí ń tẹ̀mọ́ wa létí lójoojúmọ́ oṣù yìí ń lọ ọ̀pọ̀ ẹ mẹ́yẹ èèyàn lórí dáadáa sí pamọ́ sínú mẹ́wàá àkọ́kọ́ àti mẹ́wàá àtàrin abẹ́ ọlọ́run ọba wa pẹ̀lú àwọn orúkọ rẹ̀ tó rẹwà jù àti àwọn àròyìn rẹ̀ tó ga Kọ gba àwọn ìyànjú náà kọ gba lẹ́sìn gbogbo wa ó sì ń bẹ nínú àwọn mùsùlùmí ẹni tó ṣe pé àsìkò yìí kan ń lọ náà ni kò lè rí dáadáa kan tọ́ka sí pé ń lò ń rí ṣe pamọ́ sínú àsìkò yìí àti pé rọmọdọ́nà rẹ̀ kò yàtọ̀ sí ìgbà tí rọmọdọ́nà ò tí ì dé bí tí ṣe máa ń ṣèbàjẹ́ tí wà. Titi rọmọdán àfi ń kágbá lé díẹ̀díẹ̀ sósì dáa bẹ́ẹ̀ sọ dáa bẹ́ẹ̀ ìwọ tí Ọlọ́run ọba ṣe lóore ká ipe bó ba oore náà jẹ́ mára rẹ lọ́wọ́ nì tí àwọn àsìkò ọlọ́lá tí wọ́n máa lọ mọ́ ọ lọ́wọ́ láì jẹ́ pọ̀ ṣàǹfààní nínú ẹ̀ wọ́n tó létí tó fi gbọ́rọ̀ tó sì ní làákàyè tó fi wòye àlékún yẹn tó dọ́wọ́ rẹ o àlékún ìyànjú dọwọ́ rẹ lọ́wọ́ ìtọ́sẹ́kù nínú àwọn ọjọ́ alálùbáríkà àwọn ọjọ́ alápọ̀nlé yìí nínú Ramadan kó o ma gbìyànjú lọ́pọ̀lọpọ̀ nínú tẹ̀lé nínú gbogbo Islam tí ní pẹ̀lú pẹ̀lú àsìkò nìkan jẹ́ kí gẹ́gẹ́ gbogbogbà ní mùsùlùmí gbọ́dọ̀ máa mójútó asọlẹ tásìkò sọlá tó bá ti tó kò nídìí kí wọn fẹsẹ̀ máa kọ́ fẹsẹ̀ máa lọ́gùn rẹ̀ fún ẹ kí wọn ti wà mọ́sálásí bẹ́ẹ̀ náà ni asọ́wò ó ní í ṣe pẹ̀lú oṣù Ramadan wọn náà gbọ́dọ̀ jẹ́ ẹni tó kọ́ ẹnu ró níbi jíjẹ àti mímu kó kóra ró níbi àti súnmọ́ obìnrin rẹ àbọ́kọ rẹ láti ìgbà tí àlùfáàjà rí bá ti yọ títí tó rùn ó fi wọ̀ sọ ẹyinjú rẹ má fi wo ìwòkúwo sọ etí rẹ má fi gbọ́ ìgbọ́kúgbọ́ sọ ahọ́n rẹ ṣọ́ra fún ìsọkúsọ sọ ẹsẹ̀ rẹ má lọ síbi tí ọ̀dà pẹ̀lú ẹ̀ wàá gbìyànjú láti lo àwọn ọjọ́ péréte tó ṣẹ́kù nínú oṣù Ramadan níbi àti máa jí ṣe sọ̀láàtù lóru níbi àti máa ṣe qiyamul layl salatu tahajjud pàápàá jùlọ ní ìgbà tí ó bá di ìdá mẹ́ta ti kẹ́yìn nínú òru ojoojúmọ́ pàtàkì jùlọ àwọn òru tí ó ń ka wọn tí kò ṣeé pín fún méjì láì ṣẹ́kù òru kọkànlélógún ẹ̀kẹtàlélógún ẹ̀karùnlélógún ẹ̀kẹtàdínlọ́gbọ̀n àti ẹ̀kọkàndínlọ́gbọ̀n torí pé Lailatul Qadr inú àwọn òru mẹ́wàá gbẹ̀yìn yìí ló máa ń wà pàápàá jùlọ àwọn òru tó ń ka wọn tí ò lè ṣe é pín fún méjì láì ṣẹ́kù wọn náà gbìyànjú láti jọ́ka nínú ẹni tó sojú kòkòrò kóhùn orí Lailatul Qadr yìí nítorí pé Lailatul Qadr òru ńlá ni òru abiyini bẹ́ẹ̀ gẹ́lẹ́ lànàbí sallallahu alaihi wasallam máa ń ṣe tí mẹ́wàá ti gbẹ̀yìn ibà ti bẹ̀rẹ̀ anabi sallallahu alayhi wa sallam wọ́n máa ń ká ibùsùn kúrò nílẹ̀ yóò múra gidi láti máa fi gbogbo òru rẹ̀ ṣẹ̀sìn gẹ́gẹ́ bó ti ṣe ń fọ̀sán gbáwẹ̀ ọwọ́ láti ọ̀dọ̀ ya ńlá ummul mu'minina Aisha radiyallahu anha qalat kana an sallallahu alayhi wa sallam idha dakhala al شد مئزره وأحيا ليله وأيقظ أهله متفق عليه قال النبي صلى الله عليه وآله وسلم نيجوا تموا بين رمضان تبا ولي anabi máa ń de ìlọ́dì rẹ̀ lé ọmọ ń lè lé ọmọ ń de ìlọ́dì rẹ̀ lé dáin yóò sì wá fi gbogbo òru rẹ̀ máa ṣẹ̀sìn kò sórun má yóò tún wá jí ìyàwó jẹ́ ọmọ pé káwọn náà dìde sí lọ eléyìí túmọ̀ sí pé àwọn náà gbọ́dọ̀ múra gírí kására kósá oorun tó sùn sùn sùn ó ti tó báyẹn o oorun tó sùn sùn sùn ó ti tó báyẹn o gbìyànjú láti rí pé o fi òru rẹ òfìsí lọ́hùn pàápàá jùlọ ní ìdá kan mẹ́ta ti ìgbẹ̀yìn nínú òru ní ìgbà tí Olúwa ẹlẹ́dàá máa ń sọ̀kalẹ̀ wá sí ayé wọn náà dé ṣòkòtò rẹ kó lè jẹni tí ó fi òru máa ṣàìsàn àti sinlọ́n ṣe jí àwọn ará ilé rẹ má jẹ olùmọ̀tara rẹ nìkan nítorí pé káfòrú jọ́sìn fọlọ́n ní òru Ramadan tó bá sì pé ìgbàgbọ́ tá a ní sọ́lọ́n ló mú ní ṣe bẹ́ẹ̀ àti pé àfojúsùn àti gbẹ̀san rẹ̀ lọ́dọ̀ ẹlòmíì yàtọ̀ a máa ṣe sábàbí kọ́lọ́mọ bọ́ ṣàforíjì ẹ̀ṣẹ̀ fún yàn. gẹ́gẹ́ bó ti ṣe wá nínú hadith eléyìí tí imaam muslim gbé jáde pé man qama ramadana imanan wahtisaba ghufira lahu ma taqaddama min dhanbi. ẹnikẹ́ni tó bá dìde dúró sílọ̀ nínú òru ramadan nítorí pọ́gbọ́lọ́ngbọ́ ló bẹ́ẹ̀ àti pọ́dọ̀ ọlọ́ọ̀nìkan ló ti ń wẹ̀sán ṣiṣẹ́ bẹ́ẹ̀ ṣe lọ́lọ́run ọbọ̀ ṣàforíjìn àwọn ẹ̀ṣẹ̀ rẹ̀ tó ti síwájú fún ọ alimami muslim òun ló gbé àdéhùn yìí jáde ẹ jẹ́ ká gbìyànjú níbi àti máa ṣiṣẹ́ rí lọ́pọ̀lọpọ̀ àwọn ẹni tí zaka wọn tó jẹ́ pé nu Ramadan ẹni yíyọ rẹ̀ bọ́ sí ẹ gbìyànjú láti yọ àlékún ṣe olóore àníṣe ẹ jẹ́ amójútó nínú oṣù yìí kíké alukur'an lọ́pọ̀lọpọ̀ kíké ẹ jẹ́ ká mójútó lọ́wọ́ ìtọ́sẹ́kù ká máa ṣe sàrà lọ́pọ̀lọpọ̀ ká máa ṣèrànlọ́wọ́ fáwọn aláìní àtàwọn tó ní bùkátà ká lawọ́ sára lé àtàrà àta ká sì máa tọrọ àforíjì túbà lọ sọ́dọ̀ Ọlọ́run ká àwọn aláàárẹ̀ wò ká sì tí ń sokùn ẹbí pọ̀ àti àwọn ọlọ́kan ọ̀jọ̀kan àwọn asẹ́rì kí ló burú ká gbé kànga fún wọn níbi tí wọ́n ti ń bùkátà omi kí ló burú nínú ká kọ́ fún wọn níbi tí ò ti sí mọ́sálásí kí ló sì burú níbi ká ràn wọ́n lọ́wọ́ láti rí ohun tí wọ́n fi fẹ́yàwó tí yìgì ó fi jẹ́ pé àwọn náà ní kí ni tó burú. nínú kádà sọ tí o tí lasọ tí ọ wọ lọ́jọ́ ọdún àbẹ̀wò ni ọ̀dá nínú kára bàtà tó ti rówó dá sọ tí ò rówó ra gbogbo eléyìí ń bẹ nínú dáadáa ṣíṣe aláàárẹ̀ tó ń bẹ ní hospital tó ṣe pé owó tí kọ san síbi tó ti kí lọ́ọ́ burú nù san nítorí àsìkò ọlọ́lá ńlá tá a wá yìí bó tilẹ̀ jẹ́ pé gbogbo ìgbà náà ló yẹ ká máa ṣiṣẹ́ rẹ̀ gbogbo àwọn ẹsẹ̀ dáadáa yìí ẹ jẹ́ á gbìyànjú láti máa ṣe wọ́n ká má ṣe gbẹ̀yìn níbi àti máa yára tètè wá síbi àtúnṣe lọ́hùn níbi àti máa sáré tètè wá tẹ̀lé ti ọlọ́hùn àti tànàbì rẹ̀ Muhammad sallallahu alayhi wa sallam ẹ má gbàgbé o pé nínú àwọn ọjọ́ díẹ̀ tó ṣẹ́kù yìí iná láti rí Laylatul Qadr òru ńlá òru abiyì tó ṣe pé nínú rẹ̀ lọ́lọ́wọ́n bá ti máa ń ṣe òpin yà láàrin èyí tí ọjà gaara àti èyí tó lọ́kọ̀rọ̀kọ̀rọ̀ nínú ọ̀rọ̀ inú òru yìí lọ́lọ́run ti máa ń kọ àkọọ́lẹ̀ àrísìkí èyí tí ó tẹ̀ kálukú lọ́wọ́ nínú ọdún tí ń bọ̀ yìí. nínú ọ̀rọ̀ yìí lọ́lọ́wọ́n ọba tuntun máa ń kọ àkọọ́lẹ̀ ọjọ́ ayé kálukú wọ́n ti kọ́ nínú ìyá wa wọ́n ti kọ́ kún tó bí wa bóyá tí ó bá gba àyípadà wọ́n tún kọ tí ò bá sì ní gba àyípadà yọ sẹkù bó ṣe wà. bákan náà gbogbo tí ó ṣe wá àti ń táwa náà ṣe tá a mọ̀ pé nínú ọ̀rọ̀ yìí iná ni wọ́n máa ń kọ àkọọ́lẹ̀ gbogbo àwọn nǹkan wọ̀nyí. sọ́wádà kápẹ́gbà tí wọ́n kọ́ ọkọ lẹ tiẹ̀ ọ̀nànú lẹ bọ̀ ó sùn lọ bí ẹni tẹ́mi ti kú lára rẹ̀ sọ́dà síbẹ̀ oorun náà ló ń sùn gbogbo gbà oorun náà ló ń sùn lọ́sàn-án náà ló tún dáwọ́lé lóru a gbà tí wọ́n pín oríire wọn níbo lọ́ wà ó ní mò ń sùn ni wọ́n ti wá pín tán ọlọ́mọ ti wá bẹ́ẹ̀ torí ẹ̀ ọ̀dọ̀ wọ́n àìsùn láwọn ọjọ́ yìí àbí ìdárunmọ́jú láwọn ọjọ́ yìí láti dìde dúró sin lọ́hùn kò lè ṣe sábàbí pé kó o kú torí èyí tó o ti sùn tó o ti sùn rí kọjá bó ti ṣe yẹ tẹ́lẹ̀ ó tó láti di èyí tó o ní sùn nísìn. kama wá Laylatul Qadr pẹ̀lú mímáa dúró sin lọ́hùn ní gbogbo òru kọ̀ọ̀kan nínú àwọn òru tó ṣẹ́kù títí dìjọ́ ọdún ẹni tí máa ń ṣe bẹ́ẹ̀ ní wálé lailatul qadr gbèsè ẹni tó fi àlámù rẹ̀ sórí pé àwọn ọjọ́ tí nọ́mbà àwọn ọ̀sẹ̀ pín fún méjìlá ìṣẹ́kù nìkan ni wọ́n máa jí mi yóò sùn lọ́njọ́ náà gánà torí ò ti kà á kún tẹ́lẹ̀ náà oorun á tún gbé ọ lọ tó bá dọjọ́ ẹni tó fẹ́ soríire wọ́n á máa lọ dúró dé ni gbèsè wípé oríire ni wọ́n máa dúró dà wọ́n torí ẹ̀ ọ̀dọ̀ wa ká kásìkò yọ lọ́mọ wa lọ lásán kọ́mọ́ bọ́mọ́ wa lọ́wọ́ lórí ìrégbè ìranù irú ètò ọ̀pọ̀lọpọ̀ máa ń ṣe tẹ́wàá máa dá tẹ́wàá ti lẹ pósítà ká pèlè látòkọ́dìrì mọ́sálásí wa òjọ́ báyìí ni o tẹ́wàá péjọ tẹ́wàá máa tanra yín jẹ lórí rọ ṣé Yorùbá kú fẹ́ràn ẹ̀tànjẹ bàjẹ́ ẹ̀tànjẹ tán fẹ́ràn gan tó dé di ẹ̀sìn wọ́n máa tanra wọn jẹ wọ́n yọ tùsàlẹ̀ àpàtì ọmọ wa oníkàsá dọ́ àfọ̀ kọ́lọ́njọ́ rálùbáríkà lè látòkọ́dìrì ìrọ̀ lásán àní man qama laylatal qadr táwọn àbí sọ nìyẹn ẹni tó bá dìde dúró sílọ̀ ní laylatal qadr ìdìde dúró sílọ̀ tó bá wínú sẹ̀ríà ìtumọ̀ rẹ̀ ni kò ṣe sọ̀láàt ẹni tó dìde dúró sílọ̀ tó gbé sọ̀láàt dúró ní òru laylatal qadr torí pọ̀ gbọ́ lọ́wọ́ bá gbọ́ ìsì ń wọ ẹ̀san rẹ̀ lọ́dọ̀ Ọlọ́run ghufira lahu ma taqaddama min dhanbi Ọlọ́run bó ṣàforíjì gbogbo ètò tó síwájú fún nínú ẹ̀ṣẹ̀ rẹ̀ wọn náà kúkú ti ń gbọ́ yìí ti pẹ́ ó ti mọ̀ pé ìranù tẹ́ ẹ máa ń ṣe ń lè látò kọ́dìrì islam ní kẹ́sì àmọ́ onítọ̀ bọ́ọ̀lù ti fẹ́ ṣe because ládùúgbò yín wọ́n ti mọ̀ pé wọn náà máa ń kópa ń bẹ̀ ó lè gbẹ̀yìn kò burú ńgbà tó o bá kú wọ́n tún gbókù rẹ̀ náà wà torí kọ́ ọmọ bá gbẹ̀yìn ńgbà tí wọ́n bá kú lórí ìranù tí wọ́n tún máa gbókù rẹ̀ jáde wá sí ìranù àníkọ́ gbẹ́sìn ikọ̀ tẹ̀lẹ́sìn kó tó di pé kó ọkọ̀ kú ńlẹ̀ tó máa kábàámà ọgbọ́n tọ́lọ́ ń sọ ń pa Laylatul Qadr ni oní Laylatul Qadr khayrun min alfi shahr òrùka ni ṣùgbọ́n lóore ọ̀dà ju ẹgbẹ̀rún oṣù lọ ó lóore ọ̀dà ju ọdún mẹ́tàlélọ́gọ́rin àti oṣù mẹ́rin lọ subhanallah ẹ ti mà pé ètò pọ̀jù nínú wa a lè lóru ọdún yìí láyé sọlọ́wọ́ bá wá fi àwọn àsìkò ọlọ́lá ọlọ́lá ọlọ́lá ọlọ́lá ó fi lú àwọn ọjọ́ ayé wa láàrin pé bọ́yá àjẹrẹ́ nìkan nu atórí rẹ̀ ó pè tí ó fẹ́ jàǹfààní àsìkò yìí táwa ní òkun fẹ́ jẹ tọ́lọ̀ wọn bò ní fún láǹfààní yóò fún torẹ́rú ọlọ́ọ̀ ní gbogbo wa. ọ̀dọ̀ wọn wa ká gbìyànjú kí àsìkò yìí kọ́ mọ́ bọ́ mọ́ wa lọ́wọ́ o kọ́ mọ́ bọ́ mọ́ wa lọ́wọ́ kí láà máa sọ tọ́lọ̀ ń bá ní kárí ooru yìí òun náà ní tánàbí Muhammad sallallahu alayhi wa sallam tó fi kọ́ ìyá ńlá wa Aisha radiyallahu anha níbi táwọn ti béèrè pé tí Laylatul Qadr táwọn bá ba láyé tó bá sojú àwọn kí ni káwọn máa ṣe ládùá anábì ní kó máa sọ pé allahumma innaka afuwun karimun tuhibbul afwa fa'fu anni allahumma innaka afuwun karimun tuhibbul afwa fa'fu anni allahumma innaka afuwun karimun tuhibbul afwa fa'fu anni náà lọ gbọ́n yẹn ẹni tó bá ti ha kó mójútó ẹni tó ti ha kó náà mójútó allahumma innaka afuwun karimun kẹrìmún tuhibbul afwa fa'fu anni lópin ìgbà tá a bá lè wí léde lárúbáwá ìgbà láyé ò sí pé ká sọ léde yorùbá torí kò síbáṣe lè máa nǹkan túmọ̀ tó tí ó túmọ̀ sí ti ń bẹnu àdúrà yìí kò sí torí pé àdúrà tá a fèdè míì ṣe tí èsèdè lárúbáwá kò lóòrìn bí ìtàn fi lárúbáwá ṣe torí à ń gbìyànjú láti túmọ̀ tí wọ́n sọ ni à ń gbìyànjú láti túmọ̀ tí wọ́n sọ ni tó eléyìí jẹba. aqulu qawli hadha. واستغفر الله العظيم لي ولكم فاستغفروا انه هو الغفور الرحيم الحمد لله واشهد ان لا اله الا الله وحده لا شريك له الملك الحق المبين واشهد ان نبينا وحبيبنا محمدا عبد الله ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا وبعد فاتقوا الله عباد الله عباد الله نينا واجوس اللي تطني ياكي مسلم يوسي نمي واقبين ني نمي واقبين تسكو نينا سورة رمضان اي وناني الاعتكاف الاعتكاف وناني لزوم المسلم المميز مسجدا li ta'ati Allahi azza wa jalla òun náà ní kí mùsùlùmí tí kìí sọ ọmọ polóró ó lè ti dàgbà má ti bàlágà ó sì lè ti bàlágà ìbá àjọkùnrin ìbá àjọbìnrin jíjókòó tí wọ́n jókòó sínú mọ́sálásí tí wọ́n dùn ní ma ìbẹ nínú mọ́sálásí láì jáde nítorí àti tẹ̀lé tọ́lọ́run ọba ọba tọ́gatọ́ gbangban eléyìí là ń pè ní al-i'tikaf al-i'tikafu tẹ̀rí sunna anabi wa muhammad sallallahu alayhi wa alayhi wa sallam ni sunna yìí apá kan nínú àwọn olùmọ̀ gẹ́gẹ́ bí àwọn alhanafiya àwọn tiẹ̀ sọ yìí pé sunnatun mu'akkada fi ashri al-awakhiri min shahri ramadan sunna ta kàn pa ni o ní mẹ́wàá gbẹ̀yìn nínú oṣù ramadan ẹnu àwọn olùmọ̀ sharia. ó sì kò lórí pé al-i'tikaf kì í sọ̀ràn yẹn kì í sọ̀ràn yẹn àyàfi fẹ́ni tó bá lórí ara rẹ̀ wa innama yajibu bin-nadri bụ tí ọba wa jọ̀ràn yẹn nse ló máa ń dọ̀ràn yẹn pẹ̀lú pé èèyàn lérí pọ̀ ń òun sọ débi bá lérí pọ̀ ń ọjọ́ mélòó tọ́lọ́ wọn akọ pé kó kú síwájú ọ̀ràn ẹ̀yàn ni lórí àwọn èèyàn rẹ̀ tí wọ́n ṣẹ́kù láyé lẹ́yìn rẹ̀ kíkẹ́ kí wọ́n bá ṣe iye ọjọ́ tó ṣẹ́kù fún al-i'tikaf yẹn. al-i'tikaf ìjọsìn ni eléyìí tí ó yẹ kí gbogbo wa ká pàtì ó yẹ kí gbogbo mùsùlùmí ó pàtì nítorí tí gbogbo wa bá pàtì abala kan nínú sunna anabi muhammad sallallahu alayhi wa sallam ó di nǹkan tá a pàtì nìyẹn ṣùgbọ́n a ní kì í sọ̀ràn yìí nítorí pé àwọn sàhábà ridwanullahi alayhim anábì ṣe ó sì sọ pé man kana mu'takifan ma'i falya'takif al-ashr al-awakhir ó lẹ́ni tó bá ṣe ẹ̀tìkáàfù pẹ̀lú mi o ẹni tó bá gbèrò láti ṣe ẹ̀tìkáàfù pẹ̀lú mi anábì ní sọ báyìí kó ṣe ẹ̀tìkáàfù mẹ́wàá gbẹ̀yìn ó túmọ̀ sí pé ẹni tó bá gbèrò kó ṣe ẹni tí bá sì fẹ́ kò sí wàhálà kọ́sẹ́ lọ́ọ̀ ṣùgbọ́n yẹ kárí àwọn ẹni tí ó máa ṣe nítorí kí súnà yìí kọ́ má bàa dé pé ọ̀parẹ́ láàrin àwọn èèyàn. al-i'tikaf mẹ́wàá gbẹ̀yìn la Nabi sallallahu alayhi wa sallam máa ń ṣe gẹ́gẹ́ báwọn àdéhìí ti ṣe tọ́ka sí. ẹni tí ó bá ṣe i'tikaf májẹ̀mú rẹ̀ ní kó mùsùlùmí o káfìrí kò sáyè fún káfìrí láti ṣe al ẹni tí ó sì ṣe i'tikaf bí ó bá ti bàlágà kọjá ẹni tó ti dàgbà tọ́mọ tó wúlò yàtọ̀ sí ti ọ̀dà ẹni tó ṣe i'tikaf ó gbọ́dọ̀ jẹ́ ẹni tó ní làákàyè o ó gbọ́dọ̀ jẹ́ ẹni tó ní làákàyè akramakumullah ẹni tó já wèrè al-i'tikaf yìí sọ̀rọ̀ ẹ̀ lé lórí gẹ́gẹ́ bí àwọn àjọsìn yòókù ó dìgbà tó bá gbádùn tó làákàyè padà sí lọ́pọlọ gbà náà látò pa láṣẹ kọ́ màsílọ́ọ̀ eléyìí túmọ̀ sí pé ẹni tí o ti bàlágà tọjọ́ ọmọdé kékeré tó bá fẹ́ ṣe ẹ̀rìtìkáàf ó lè ṣe ó pin ìgbà tó bá ṣe pọ́ mọ̀túnmá ní ta pè ní ẹ̀rìtìkáàf tá a bá ṣàlàyé rẹ̀ fún èsì kọ́ máa jáde kó mọ́ṣáláṣí o ó jókòó kábẹ́ ni. bákan náà èsì májẹ̀mú ẹ̀rìtìkáàf òun náà ní kéèyàn ọjọ́kùnrin obìnrin náà lè ṣe ẹ̀rìtìkáàf ṣùgbọ́n o tóbìnrin ó ṣe ẹ̀rìtìkáàf ó gbàyọ̀ǹda lọ́dọ̀ ọkọ rẹ̀ torí pé anabi sallallahu alayhi wa sallam ó ń ṣe ẹ̀tìkáf àwọn ìyàwó rẹ̀ náà sì ń ṣe ẹ̀tìkáf pẹ̀lú ẹ̀ wọ́n sì tún ṣe ẹ̀tìkáf lẹ́yìn ikú anabi muhammad sallallahu alayhi wa sallam tóbìnrin ọba wa gbà yọ̀ǹda lọ́dọ̀ ọkọ rẹ̀ kọ̀tọ́ kọ́ lọ ṣe ẹ̀tìkáf kọ̀tọ́ kọ́ lọ ṣe ẹ̀tìkáf al ìjọsìn kan ni nínú àwọn àjọsìn kò lè jẹ́ ìjọsìn tó bá rí bẹ́ẹ̀ àyàfi kéèyàn dá níyà ẹni tó wọ ibi tó ti ṣe i'tikaf láì kò dàníyà ọ̀ngbára gbóná lẹ́ni o ọ̀ngbára gbóná lẹ́ni tó o bá dàníyà kò sí bọ́sẹ̀lẹ̀ ṣe al-i'tikaf ó sì dàníyà pé o fẹ́ jókòó kanu mọ́sálásí láti fi wá àti súnmọ́ lọ ó sì fẹ́ ṣe bẹ́ẹ̀ láti fi máa fi jọ́sìn fọlọ́ tọ́ ibi tá a ti wá ṣe i'tikaf májẹ̀mú rẹ̀ ní gbọ́gbọ́dọ̀ jẹ́ mọ́sálásí o a ò lè ṣe ẹ̀tìkáàfù nínú ilé wa kájókòó kábẹ̀ kágan kábẹ̀ a sì lè ṣe ẹ̀tìkáàfù kábi tí kìí ṣe mọ́sálásí ilé àkọ́kù ọjọ́ pọ̀ lọ gán abẹ ọwọ́ àlọ́ ṣe kálúwà kí ni ń jẹ́ kálúwà yẹn kò sí ti jẹ́ bẹ́ẹ̀ yẹn mọ́sálásí ilé òtí lọ ṣe ẹ̀tìkáàfù nítorí pé ọlọ́run ni wala tubashiruhunna wa antum aaqifuna fil masajid tó eléyìí túmọ̀ sí pé kò bá àjọbìnrin náà ló fẹ́ ṣe ẹ̀tìkáàfù wọ́n wà sí mọ́sálásí ni mọ́sálásí ni wọ́n ti ṣe torí pé ààrí kàrí àṣírí gbọ́rí pànàbí sallallahu alaihi wasallam ó ṣe ìtìkáàfù níbi tí èsè mọ́sálásí rí ó sì gbà fẹ́nìkan pé kó ṣe níbi tí kìí ṣe mọ́sálásí. mọ́sálásí tá a ti lè ṣe ìtìkáàfù kọ́mẹ̀tẹ̀ mọ́sálásí tí wọ́n ti pati tí wọ́n ti paláyún tí wọ́n kìí ti ṣe sọ́láàtì wọ́n kọ́ mọ́sálásí kalẹ̀ ṣùgbọ́n nìkan ṣe sọ́láàtì ń tó bá lọ ṣe ìtìkáàfù ń yẹn kọ́ ajẹ́ pé mọ́sálásí mi ń bẹ́ nù lóyún tó ẹ pé bẹ́ẹ̀ làwọn èèyàn ti ṣe sọ́láàtì kí wọ́n láǹfààní pé wọ́n ṣe àtìkáàfù níbi tó ti ríra rẹ̀ níwọ̀n nìkan mùsùlùmí ọ̀ràn èèyàn sí ni kó ṣe sọ́láàtì nínú jama pàápàá ọkùnrin torí ẹ̀ ni làwọn sọ̀háàbà tó pọ̀ jù ni wọ́n ti sọ pé yakunu ẹ̀tìkáàfù fi masjidin tuqamu fihi al-jama'a ńṣe láàmà ṣe ẹ̀tìkáàfù nínú mọ́sálásí tí wọ́n ti máa ṣe sọ̀látul jama'a àmọ́ tó bá sì kóbìnrin ló fẹ́ ṣe al-i'tikaf òun lè ṣe i'tikaf rẹ̀ ní mọ́ṣáláṣí tí wọ́n ti ṣe sọ̀látul jama'a wọ́n á béèrè pé ṣé mọ́ṣáláṣí kan lè wà bẹ́ẹ̀ ọwọ́ àmọ̀nà kiri nínú ìlú rẹ̀ náà ṣé wàá dùgbò àtọkọ mọ́ṣáláṣí sí táwọn èèyàn tí wọ́n ṣe náà tẹ́ pé àwọn ewúrẹ́ ló ń jókòó mẹ́ gbogbo orí ẹlẹ́yìn náà ló ti yẹ ká mọ́pin bá gbàtí mùsùlùmí ń bẹ tọ́sí kọ́ mọ́ṣáláṣí kalẹ̀ tẹ́yìn ò ṣe sọ láti ń bẹ kí wọ́n á lẹ́ gbà lọ́dọ̀ ọ̀lọ́ tẹ́ẹ̀rì gbà láyé àti lálùkìyà ó sì ń bẹ́ẹ̀ náà mọ́sálásí tó sì kí wọ́n kọ́ ọ́lẹ̀ ṣùgbọ́n sọ̀láàtì méjì péré wọ́n máa ń ṣe ń bẹ̀ lójúmọ́ bóyá sọ̀láàtì dúhùn àti sọ̀láàtì làásù torí ibi iṣẹ́ lọ́wà àwọn òṣìṣẹ́ yẹn wọ́n sì wà ń bẹ̀ lákòókò dúhùn títí di àkókò àásù wọ́n yìí ṣe sọ̀láàtì magrib ń bẹ̀ wọ́n yìí ṣe sọ̀láàtì ìṣá ń bẹ̀ wọ́n yìí ṣe sọ̀láàtì asọlẹwàt apákanu sọlẹwàt ni wọn ń ṣe ń bẹ ṣerú mọ́sálásí yẹn kì í ṣerú rẹ lọ́yẹ kọkùnrin tó ṣe ẹ̀tìkáàfù ibi tí wọ́n ti máa ṣe sọlẹwàtul khams kọ́dà apákan nínú àwọn aṣíwájú wa rere àwọn sàhábà àtàwọn fuqaha wọn ni mọ́sálásí yẹn ti ẹ̀yẹ kọ́ jẹ́ mọ́sálásí tí wọ́n ti ń ṣe sọlẹtul jumu'a pàápàá jùlọ tó bá pọ́jọ́ jumu'a bọ̀ nínú ẹ̀tìkáàfù rẹ̀ yẹn kọ́mọ́bàjẹ́ kó bùkátà láti jáde kúrò nínú mọ́sálásí lọ sí mọ́sálásí jumu'a tó bá ṣùgbọ́n Hudhayfa ibn al-Yaman àti Sa'id ibn al-Musayyab àwọn sọ yìí pé mọ́sálásí láti ṣe ìtìkáf ó gbọ́dọ̀ jẹ́ mọ́sálásí tó ti pa ànábì kan lọ́kọ̀ ó gbọ́dọ̀ jẹ́ gbogbo mọ́sálásí gẹ́gẹ́ bí mọ́sálásí Mẹ́kà ànábì Ibrahim àti Ismail alayhi masalam àwọn ni wọ́n kọ́ gẹ́gẹ́ bí mọ́sálásí al-Madina ànábì Muhammad sallallahu alayhi wa sallam lọ́kọ̀ọ́ gẹ́gẹ́ bí mọ́sálásí baitul maqdis anabi yaqub aleyhi salam lọ́kọ̀ wọ́n ní tí o bá ti jẹ́ mọ́sálásí tá anabi ọlọ́nkan kọ́ àlèsè ìtìkáfù mi. ilé ìjà àgbáyé tiwọn ilé ìjà àwọn sàhábà yòókù tí wọ́n takò hudhaifa nípa rẹ̀ àwọn ọ̀gbọ́yé bá wọn. ìdí inú dáa fi sọ pé kò síbi tó ti lè ṣe al-i'tikaf sókè sí tó máa béèrè lọ́dọọdún àwọn ní wọ́n ní mọ́sálásí mẹ́ta kan àti sọ gbogbo mọ́sálásí ló ti lè ṣe i'tikaf tó rà gbọ́yé àwọn tó pọ̀ jù nù sàhábà nìyẹn tọ torí ẹni ali ibn abi talib àti abdullahi ibn mas'ud wọ́n ní al-i'tikaf mashru'an fi kulli masjid i'tikaf nta lè ṣe ní gbogbo masalasi ni eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ torí ẹ ọ̀pọ̀lọpọ̀ tí sin ṣe béèrè pé wọ́n ní masalasi mẹ́ta ni wọ́n ní masalasi kò ní kan sí. kò ní kan ṣe bọ́bá ara rẹ̀ maka náà kò ní ṣe ẹ̀tíkà bọ́bá ara rẹ̀ madina kò ní ṣe ẹ̀tíkà ṣé bá rí wọn maka náà tí ó lọ ń bì lórúkọ pé òun lọ ṣe umra òun fẹ́ lọ ṣe ẹ̀tíkà tó ẹ kọjá ní ọmọ kiri ká ẹ̀tíkà fún náà ní kárakáta ẹ̀tíkà fún náà ní ẹran lé núrù gbogbo bí ń ta díẹ̀ lódindi tó ń lódindi ní ọmọ lásìkò táwọn ọmọ rẹ̀ wà ní ẹ̀tíkà bọ́wọ́ amadina náà kò ní ẹ̀tíkà fún kankan ṣe irọ́ lásán torí ẹ̀sìn ọlọ́run kò síbi tó ti lè ṣe ẹ̀tìkáf kò síbi tó ti lè ṣe ẹ̀tìkáf wáyé o ẹnìjọba ṣe ẹ̀tìkáf kò gbọdọ̀ jẹ́ pé haid ń bẹ lára rẹ̀ o obìnrin tí ó ṣe ẹ̀tìkáf kò gbọdọ̀ jẹ́ pé ń ṣe nǹkan oṣù lọ́wọ́ o torí pé pẹ̀lú nǹkan oṣù kò sáàyè fún ẹ láti jókòó sínú mọ́ṣáláṣí obìnrin tí ó ṣe ẹ̀tìkáf ẹ̀jẹ̀ bímọ gbọdọ̀ máa jáde lára rẹ̀ o torí pẹ̀lú ẹ̀jẹ̀ nǹkan oṣù kò tọ́ jókòó sínú mọ́ṣáláṣí ẹ̀tìkáf sì ni jókòó kó gan sínú mọ́ṣáláṣí ọkùnrin ńkọ́ jẹnẹba ń bẹ lára rẹ̀ o lè jókòó kanu mọ́sálásí fún ìtìká wàá jáde kíá wàá lọ wẹ̀ jẹnẹba ló gbé wá láti lé ló fi jókòó nu mọ́sálásí jẹnẹba náà ń bẹ lára rẹ̀ títí o fi parí ìtìká ọ̀sẹ̀ lọ ní ẹ̀ṣẹ̀ ńlá torí rẹ̀ já kíyèsí ara o ọ̀pọ̀lọpọ̀ ìmọ́tótó ìmọ́tótó ara wọn wọ́n tanra wọn jẹ ni o ṣé ẹni tí ó bá ṣe ìtìká ó gbọ́dọ̀ gba àbí kìí ṣe dandan ni kó gbà o ìyapa wà láàrin àwọn olùmọ̀ nípa eléyìí. al-i'tikaf ètò dọ́gbàjù nínú ọ̀rọ̀ àwọn olùmọ̀ ètò àfaramá onígbé àsìkò tó kéré jù téèyàn lè fi ṣe ó gbọ́dọ̀ jẹ́ ọjọ́ kan ìyẹn ni pé lọ́nà tó fi gbà àwẹ̀ pẹ̀lú i'tikaf rẹ̀ torí pé anabi sallallahu alayhi wa gbogbo i'tikaf tó ṣe láyé rẹ̀ ó táwẹ̀ táwẹ̀ ni lọ́dọ̀ apá kan nínú àwọn olùmọ̀ gẹ́gẹ́ bí imaamu shafi'i rahimahullah àwọn ní tó bá wọnú mọ́sálásí lásán láti wá ṣe solatul jumu'a alápèjúwe ó tún dá níyà lọ́kàn rẹ̀ pé ó fẹ́ ṣe ẹ̀tìkáf pẹ̀lú àsìkò tó wà nù mọ́sálásí ó tún gbalada ẹ̀tìkáf bẹ́ẹ̀ ni lọ́dọ̀ imaamu shafi'i ó ní kò ṣẹ̀ṣẹ̀ dìgbà tó bá pé àsìkò tó yàn lè fi gbààwẹ̀ torí rẹ̀ kò bùkátà torí hadith Umar radiyallahu ṣùgbọ́n olùmọ̀ sọ pé bó ti ṣe tọ́ka sí tó lérò náà ni òtún tọ́ka sí ó ní mo ti ṣèlérí fọlọ pé màá gba màá ṣe ẹ̀rẹ̀tìkáf lóru kan ní masjid al-haram ṣáájú kó di pé mo di mùsùlùmí ni mo ti ṣèlérí yìí ṣé kí n pè lérí yìí anábì ní pé ìlérí rẹ̀ àwọn olùmọ́ni aṣáfìrí wọn ní òru ló lóun fẹ́ ṣe ẹ̀rẹ̀tìkáf anábì sì ní kó pé wọ́n yìí sì gbàwẹ̀ lóru eléyìí túmọ̀ sí pé tí wọ́n bá dà ní ẹ̀kọ́ fẹ́ ṣe ẹ̀rẹ̀tìkáf ṣẹ́jú kan ẹ̀rẹ̀tìkáf náà ni ṣùgbọ́n àwọn olùmọ̀ọ́yọ́kù sọ pé rárá o àìwí kò túmọ̀ sí pé ànábì sọ àìsọ yìí pé wàá ṣe ẹ̀tìkáàfù òru àtọ̀sán kò túmọ̀ sí pé ànábì sọ pé òru lásán tó ànábì ní pé ìlérí rẹ̀ kò sọ pé pé ìlérí se láti ṣe ẹ̀tìkáàfù lóru lásán pé ìlérí lati láti ṣe ẹ̀tìkáàfù tá a mọ̀ torí pé ka ń bùkátà kagbá o ta ma máa ṣe ẹ̀tìkáàfù ọ̀ràn yẹn ló jẹ́ àfirawa sílẹ̀ fati sinlọ́n àní nǹkan mi ta fi síwájú ju ká sinlọ́n lọ. ká ṣe sọláàtì ó má jẹ́ pé wọ́n tó ń sọ̀rọ̀ ìtìká fún wọn máa wá ká lásìkò sọláàtì bá tó. ká máa ṣe ìrántí ọlọ́run lọ́pọ̀lọpọ̀ ká jẹ́ ẹni tí wọ́n máa ṣàdúrà lọ́pọ̀lọpọ̀ ká máa kí alukurani lọ́pọ̀lọpọ̀ ká túbà lọ sọ́dọ̀ ọlọ́run lọ́pọ̀lọpọ̀ ká tọrọ àforíjì lọ́pọ̀lọpọ̀ kẹ́ni tí ń ṣe ẹ̀tìkáàfù kó jáde láti lọ ṣe nǹkan tí kò ṣe é má jáde fún gẹ́gẹ́ bí ẹni tí ò lẹ́ni tí ó gbóúnjẹ wá fún òbúrú kó jáde lọ sí ibi tí ó ti tètè róúnjẹ rà tó súnmọ́ tó bá ti ráńjẹ kó padà tó síbi tí ń ti ṣe àlẹ́ ẹ̀tìkáàfù rẹ̀ torí ẹ̀ kò burú kẹ́ni tí ń ṣe ẹ̀tìkáàfù kó ra nǹkan àbí kó ta nǹkan tó ní í ṣe pẹ̀lú ìtọ́jú ara rẹ̀ nígbà tí ń ṣe ẹ̀tíkáàfù gẹ́gẹ́ bí oúnjẹ tí yóò bá ra oúnjẹ ẹni tí ń ṣe ẹ̀tíkáàfù yóò sanwó rẹ̀ yóò rà torí pé ń bu káàtó oúnjẹ yẹn tó bá ra oúnjẹ pé ló ṣe fẹ́ gbóúnjẹ. bákan náà kò sómi níbi tó wà ó nídìí láti lọ wó mi mu kò sí ní tó burú pé kó jáde lópin ìgbà tó bá ṣe é pé bá ní gbàsìkò tó lọ́dọ̀ rẹ̀ kíákíá tó bá ti ránjẹ ọ̀gbọ́dọ̀ jẹ́ lọ́n wàá gbé lọ síbi tó ń tún sẹ̀rẹ̀ tí káàfù lọ jẹ ni. akramakumullah kò burú kẹ́ni tí ń sẹ̀rẹ̀ tí káàfù kó jáde ti lọ síbi tí ó ti ṣègbọ̀nsẹ̀ kò burú. sẹ́bẹ̀yìn mọ̀ pé mọ́sálásí ànábì Muhammad sallallahu wa alihi wa sallam láyé ànábì kò tí ẹ̀ sáyé tọ́ gan gbàtó ti ríbi tó ti máa yàgbẹ́ ní òjò kọ́ lọ sí ẹ̀tíkáàfù kò sí lè gbẹ́ kò sí lè tọ̀ ó túmọ̀ sí pàǹtí ń sọ ẹ̀tíkáàfù ńgbà yẹn tó bá di pé tọgbọ́n wọn wọn rọra jìnnà díẹ̀ wọn lọ tọ̀ tígbẹ́ bá ń gbà wọn wọn rọra lọ sí pápá wọn lọ yàgbẹ́ wọn sì padà wá kíákíá tó eléyìí kò sínú tó ba ẹ̀tíkáàfù jẹ́ èèyàn fẹ́ lọ sàlùwàlá má gbomi àlùwàlá wọnú mọ́sálásí kọ́ máa sàlùwàlá torí kò ń sọ ẹ̀tì káàfù ọlọ sàlùwàlá láyé àlùwàlá èèyàn fẹ́ wẹ̀ jánábà kò sáyé àti wẹ̀ nú mọ́sálásí o èèyàn lọ wẹ̀ láyé jánábà ayé téèyàn ti lè wẹ̀ ní ìtòsí èèyàn lè bá àwọn èèyàn sọ̀rọ̀ gbèsè kọ́kọ́ gbẹnu lọ́wọ́ èèyàn lè bá àwọn èèyàn sọ̀rọ̀ pẹ̀lú ntó wúlò yàtọ̀ sí ntó wúlò ìyẹn lè bẹ̀ ọ́ wò nígbà tó ń ṣe ẹ̀tíkáf pàápàá jùlọ ìyàwó rẹ̀ àbọ̀mọ rẹ̀ àbáwọn fámìlì rẹ̀ kò sí burúkú ẹjọ sọ̀rọ̀ fúngbà díẹ̀ kò sí burúkú ọjáde nígbà tí ẹni tó wọ wá tí máa ń jáde kò sí díẹ̀ gẹ́gẹ́ bá nàbí sallallahu alaihi wasallam ṣe ṣe nígbà tí ìyàwó rẹ̀ Sọfíyà tó wò níbi títí ń ṣe ẹ̀tíkáf wáyé o tẹ́ni tí ń ṣe ẹ̀tìkáfù bá jáde kúrò ní mọ́ṣáláṣí láì nídìí lámàámà jáde ẹ̀tìkáfù rẹ̀ bàjẹ́ kódà kò sí pásíkò díẹ̀ ni kò nídìí ọkàn màmá mo ti fẹ́ wo títì ó ti pẹ́ tí mo ti rí títì tí ẹ bọ̀ ọ̀nù ẹ̀tìkáfù ń bàjẹ́ jẹ́jẹ́ ni torí ẹ̀ torí pé Aisha radiyallahu anha wala nabi sallallahu alayhi wa sallam ti máa ń ṣe ẹ̀tìkáfù la yadkhulul bayta illa li haja ìwọlé àyàfi tó bá ní bùkátà ìwọlé àfi tó bá ní bùkátà tí ó bá sí bùkátà tó bá jáde pínrín àìtíkáfù rẹ̀ bàjẹ́ bákan náà ìbọ́bìnrin lò lọ́sàn-án àbí lóru fẹ́ni tí ń ṣe ẹ̀tíkáfù òṣòro kan pé ó tọ́ fún ọ láti súnmọ́ ìyàwó rẹ̀ tó máa ń ṣe ẹ̀tíkáfù kò sí tọ́jọ́ bẹ́ẹ̀ àtòrú àtọ̀sán kódà kó se kóde mọ́sálásí lóun àtìyàwó rẹ̀ fàdéhùn sí tí wọ́n ti jọ pàdé ẹ̀rọ̀tìkáfù bàjẹ́ nù. bẹ́ẹ̀ náà ni ẹni tó sọ̀nà tí màá ní ìfi jáde lára rẹ̀ ọwọ́ àánú ẹ̀rọ̀tìkáfù ọwọ́ àǹfààrà gbògiri títí màá ní ìfi jáde lára rẹ̀ ẹ̀rọ̀tìkáfù rẹ̀ bàjẹ́. akramakumullah ẹnikẹ́ni tọpọlọ dàrú má lọ́wọ́ ẹ̀rọ̀tìkáfù rẹ̀ bàjẹ́ kọ́lọ́ obìnrin tí ń ṣe ẹtìkáàfù lọ tí nǹkan oṣù dé ẹtìkáàfù rẹ̀ bàjẹ́ bẹ́ẹ̀ náà ni ẹni tó lòun ò ṣe mùsùlùmí máa o ẹtìkáàfù tiẹ̀ náà bàjẹ́ ilé jẹ díẹ̀ nínú àwọn kẹtọ ẹka mójútó ní àwọn ètò ṣẹ́kù fún anu Ramadan ẹni tó lọ́n bá sì bò láṣìírí tó bá lè lọ sí umra ń bẹ nù sẹ́ẹ̀rì tó ẹka sí nínú Ramadan gbogbo Ramadan abẹ́ ọlọ́run bá wa ìlànà orúkọ rẹ̀ tó dára jù tí àwọn ròyìn rẹ̀ tó ga jù kó sì àwọn ìjọsìn wa nínú oṣù Ramadan yìí látẹ̀wọ́gbà kọ́lọ́mọ bọ́ dákun jọ̀wọ́ kọ́ mọ́ kọ́ wọn ti sí wa lọ́wọ́ kó ṣàánú wa ní kọ̀kọ̀ àti ní gbangba kó sì wa lọ́kàn nínú àwọn ẹrú rẹ̀ tí ó forí jìn kó sì wa lọ́kàn nínú àwọn ẹrú rẹ̀ tí ó bọ́kun náà kú lọ́rùn wa nínú oṣù ọlọ́lá yìí káwọn arántí pé ìjọsìn kan bẹ tí ò ní í ṣe pẹ̀lú Ramadan tó ẹ pé gbogbo gbà láfi pa wá láṣẹ òun náà ní ṣíṣe àṣàlátù fún aṣíwájú ẹ̀dá anabi wa muhammad sallallahu alayhi wa alihi wa sallam fallahumma salli ala muhammadin wa ala ali muhammad kama sallaita ala ibrahim wa ala ali ibrahim innaka hamidun majid wa barik ala muhammadin wa ala ali muhammad kama barakta ala ibrahim wa ala ali ibrahim innaka hamidun majid wa sallim tasliman kathira اللهم اعز الاسلام والمسلمين واذل الشرك والمشركين ودمر اعداء الدين من الكفرة والملحدين ومن شايعهم اللهم حسن عاقبتنا في الأمور كلها وأجرنا من خزي الدنيا ومن عذاب الآخرة واجعل اللهم كل قضاء قضيته لنا خيرا اللهم عليك توكلنا وإليك أنبنا وإليك المصير اللهم لا سهلا إلا ما جعلته سهلا وأنت تجعل الحزن إذا شئت سهلا وسهل اللهم لنا أمورنا ربنا أتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وصلى الله وسلم وبارك على سيدنا محمد وعلى آله وصحبه أجمعين قوموا إلى صلاتكم يرحمكم الله